الله محمد رسول الله عليه صلاة الله بسم الله بدأت كلامي وصلاتي وسلامي بسم الله بدأت كلامي وصلاتي وسلامي المضلل بالغمام محمد رسول الله لا إله إلا الله إن الحمد لله نحمده ونستعينه ونستكفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فيا المستمعون الكرام السلام عليكم ورحمة الله وبركاته أدعوك فون الله وباتي أدعوة تدشواني مسلمي bẹ́ẹ̀ ni a ṣe ìkẹ́ṣe ìgbẹ́ fún anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam ẹni tí ọlọ́run ọba tó rán wá sáyé láti wá mú àwọn èèyàn kúrò nínú òkùnkùn lọ sínú ìmọ́lẹ̀ ìkẹ́ ọlọ́run ọlọ́run kò máa bá àtàwọn sáábì rẹ̀ tí wọ́n dúró tì bákan náà àwọn ìyàwó rẹ̀ àti gbogbo àwọn tí wọ́n bá tẹ̀lé ojú ọ̀ràn rẹ̀ ti john gbendal kiyama. عن ابن عباس رضي الله عنهما أن رفع الصوت بالذكر حين ينصرف الناس من المكتوبة كان على أهد رسول الله صلى الله عليه وسلم قال ابن عباس كنت أعلم إذا انصرفوا بذلك إذا سمعته وفي لفظ ما كنا نعرف انقضاء الصلاة رسول الله إلا بالتكبير لا تضع عبد الله وما عباس قالوا باكوا يا نسي ó ní anna rọ́fà asáwùtì bí zikiri xina yan sọ́rí fún national maktuba kánà alaahdi rasulillah isallallahu alayhi wa sallam ìmọ̀ gbé ohun sókè pẹ̀lú ìrántí ọlọ́wọ́n bá nígbà tí àwọn èèyàn bá parí ìrun ọ̀ràn yẹn ó ní eléyìí ntí ó ń bẹ lásìkò anábíwá muhammad sallallahu alayhi wa sallam ó tún wá tẹ̀síwájú oni kuntu alamu idan sarafu bidhalik mo máa ń mọ̀ ńgbà tí wọ́n bá parí irun bidhalika idha sami'tuhu ńgbà tí n bá gbọ́. wa fi lafdhin nínú ọ̀rọ̀ rẹ̀ míì oni ma kunna na'rifu inqida'a salati rasulillahi sallallahu alayhi wa sallam illa bitakbir oni àmọ́ ìpè ànábi sallallahu alayhi wa sallam ti parí irun àyàfi tá a bá gbọ́ ìmọ̀ ṣe ìgbọ́lọ́wọ́n ọba tóbi tí wọ́n a máa ṣe lẹ́yìn irun. náà kí ni àwọn nǹkan tí ààrẹ mú jáde ní àǹfààní ń bi eléyìí òun ni pé ìpìlẹ̀ òun náà ni kí èèyàn gbóhùn kí èèyàn ṣe ohun jẹ́jẹ́ níbi àzíkiri tí a bá ń ṣe eléyìí ní ìpìlẹ̀ àfi àwọn ààyè tí a bá rí ẹ̀rí fún wípé ká gbóhùn sókè lára àwọn ààyè tí ẹ̀rí wà pé a lè gbóhùn sókè nígbà tí a bá ń ṣèrántí ọlọ́wọ́n ọba ọ̀hún náà ni àsìkò hajj tí a mọ̀ sọ yí pé labbaikala humma labbaik labbaikala sharikala labbaik. إن الحمد والنعمة لك والملك لا شريك لك إلي بقبانتي أنشي آج أبو أنشي عمره yóò máa sọ gbólóhùn tí yóò máa gbóhùn rẹ̀ sókè lára àwọn àyè tí ìgbóhùn sókè níbi ìrántí ọlọ́ọba tó wà nìyí lára rẹ̀ òun náà ni ọjọ́ eid tó ṣe pé ńgbà tí a bá ń lọ eid a máa ṣe allahu akbar allahu akbar allahu akbar la ilaha illallah allahu akbar allahu akbar wàlíláà ilhamdu a máa gbóhùn sókè náà tàbá ń so eléyìí lára rẹ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àwọn àfá kan òun ni ní ẹ̀yìn báyìí torí pé àwọn àfá àwọn pín sí ọ̀nà méjì lórí rẹ̀ àwọn kan gbà yí pé lẹ́yìn irun gẹ́gẹ́ bí abdullahi bin abbas rọ̀dọ̀láwà anhu bó ṣe sọ wípé a mọ ìgbóhùnsókè wípé ìgbóhùnsókè anarọ́fọ̀ asọ́ọ̀tì bí zikiri ṣẹlẹ̀ yẹn sọ́rọ̀ fún nas min asolat min almaktuba kana al'adi rasulillah sallallahu alaihi wasallam ìgbóhùnsókè nígbà tí a bá parí wọn ọ̀ràn yẹn pẹ̀lú ìrántí ọlọ́run bá ta máa ń ṣe ó ń bẹ lásìkò anábì sọlọ́láhu alayhi wa sallam a ní pé àwọn àfa pín sí méjì lórí eléyìí arúnú àwọn àfa tí wọ́n ní nǹkan tó ti wà mansouk ni òun náà ni kó ti wà abrogated torí wípé anábì sọlọ́láhu alayhi wa sallam ó ń gbóhùn sókè láti lè fi kó àwọn sàábé fún àsìkò kan àwọn nǹkan tí wọ́n máa sọ. So, lórí irun àní ẹ̀yìn ìgbà tí wọ́n bá sálámọ̀ tán níbi irun eléyìí òun ni gbólóhùn imam shafi'i rahimahullah ta'ala adẹ̀rínà àfáàtán ní ó sì remain bó ṣe remain náà òun náà ni pé ìgbóhùn sókè pẹ̀lú ìrántí ọlọ́wọ́n ọba eléyìí tó ń bẹ lásìkò anábì sọlọ́lá àṣálàm ni kò dẹ̀ jẹ́ nǹkan tí àyípadà tí ó bá so gẹ́gẹ́ bí tí ibùnà abbas rọ̀dọ̀lá ni tó wá sọ onímọ̀ akúnnà náà rẹ̀fìn kìlọ́ àsọ̀lá àti rasulilá ìsọ̀lọ́lá àti ilà bí tẹ̀gbìr níta fi mọ̀ mọ̀ wípé anabi sọlọ́lá sọlám ti pa irun rẹ̀ òun náà ni ìmọ̀ ṣe kábàrà àwọn àfa àwọn ní eléyìí sọ wa pé abdullahi bin abbas rọ̀dọ̀lá anhu tó fi sọ pé àwọn ò mọ̀ àyàfi pẹ̀lú kábára ó túmọ̀ tí gbóhùn gangan fún ewu sínú mọ́ṣáláṣí nìyẹn àbí ó ń bẹnu mọ́ṣáláṣí ṣùgbọ́n ó ń bẹ lẹ́yìn lẹ́yìn so ó lẹ̀jọ ọmọ kékeré ń gbà yẹn tó ṣe pé kò lè ju bí ọmọ ọdún bíi mẹ́wàá sí méjìlá lọ ní àwọn àsìkò gbà yìí so bóyá torí pé kò ń wá mọ́ṣáláṣí àbí torí wípé ó jẹ́ni tí a máa bẹ ní sáfù gbẹ̀yìn gẹ́gẹ́ bí àwọn ọmọ kéékèèké nígbà yẹn ṣùgbọ́n àárí kan bẹ̀ wípé ara nǹkan tó dáa náà tún ni kí mùsùlùmí kó fi ẹ̀sìn kọ́mọ rẹ̀ láti kékeré tó ń bó jẹ́ pé abdullahi bin abbas rọ̀dọ̀lá àyùn ó kéré tí ò ju ọmọ ọdún tá a sọ yìí lọ àwọn òbí rẹ̀ wọ́n fi ń ṣeré wọ́n á mú wá sínú mọ́ṣáláṣí kóun náà lè bá a wá máa kírun láti lè jẹ́ nǹkan tí ó dàgbà lé lórí sọkùnrin jẹ́ nǹkan tó ṣe pé yóò jẹ́ nǹkan tí ó nira fún gẹ́gẹ́ bí n tí a nàbí sọ̀rọ̀ lọ́wọ́ sọ́lám tó sọ ó ní mùrú àwòládà kù bí sọ́lá ẹ máa pa àwọn ọmọ yín láṣẹ ká máa kírun fìsàbẹ̀rẹ̀ sí ní nígbà tó máa ń bẹ lọ́mọ ọdún méje wọ́dìrìbù ń aléha ẹnà wọn tí wọ́n bá kírun fi àṣírí nígbà tó máa jẹ́ ọmọ ọdún mẹ́wàá ẹnà wọn tí wọn bá kírun tó wá di ọmọ ọdún mẹ́wàá kódà bó ṣe wípé kí ni wọn ti bàlágà torí pé n tá a bá fi kọ́ wọn yìí òun ni tí wọn dàgbà yé lórí bí àwọn sàábí aṣemọ ṣe nìyẹn gẹ́gẹ́ bí rúbọ yìí òbí túmọ̀ awùid bóyá tún sọ ó ní kúnnà nùsọ̀wìm síríyànàna àwọn káwọn ọmọ wa kàn máa gbàwẹ̀ àwọn ọmọ kéékèèké wa kàn máa gbàwẹ̀ láti lè fi kọ́ wọn torí àwọn nǹkan yìí ni orígun ẹ̀sìn tó lágbára ni wọ́n kò sáǹfààní lára mùsùlùmí tí ò kírun ẹni tó pe rẹ̀ ní mùsùlùmí tí ò kírun kò sáǹfààní lára ẹ̀ mùsùlùmí gbọ́dọ̀ mọ kírun ni tó bá fẹ́ rí mi gẹ́gẹ́ bí mùsùlùmí. sọ̀hálì léyìí kọ́ látara ọ̀rọ̀ abdullahi bin abbas rọ̀dọ̀ allahu anhu tó ní màkúnnà náà àrífin kìdọ́ àṣọlá ti rọ̀ sọ̀lá ilà bí tẹ̀gbẹ̀rẹ̀ àzíkìrí tí wọ́n ń ṣe yìí ìgbọ́lọ́hún tóbi ìṣẹlá ilẹ̀ ìlọ́lá eléyìí ni tí a máa fi mọ ipe anabi sọlọ́lá sọlám tí ó bá parí irun rẹ̀. náà ẹnu àwọn àfáà kò lórí wípé ìmọ̀ sọ ipe à ń ṣe àzíkìrí lẹ́yìn irun gẹ́gẹ́ bí a ṣe máa ka àwọn oríṣiríṣi àzíkìrí tá a lè ṣe lẹ́yìn irun fún wa. olùdé a gbọ́dọ̀ mọ ṣe in chorus ẹni tí ó bá ka tiẹ̀ sókè lórí ọ̀rọ̀ táwọn àfa kan sọ kò sí problem ẹni tó bá rẹ̀ pé kíní ní nǹkan tó ṣe pé ó ti wọ abrogated ni òun náà kò sí problem ṣùgbọ́n àwọn tí wọ́n bá ka sókè kò ń ṣe nǹkan tó ṣe pé àjọmọ̀ ka kò ṣe pé a wà ní àzíkìrí pàtó òun ni tí gbogbo agbọ̀dọ̀ máa ṣe eléyìí kò sínú súnà nẹ́bùwà muhammad sallallahu alayhi wa sallam bí i tó kọ́mọ́n tó ṣe pé tá a bá ti sáramọ̀ pàtàkì lọ láwọn mọ́ṣáláṣí káàkiri ó ti láwọn àdìkárù kan tí wọ́n máa ń kà lákàpapọ̀ èmi ń bẹ tó ṣe pé àwọn nǹkan bídíà mi wọ́n fi kún èmi ń bẹ tí ò sí bídíà nínú àwọn kan fi kún ṣùgbọ́n ìka alápapọ̀ yẹn eléyìí kò ń ṣe súnà nẹ́bùwà muhammad sallallahu alayhi wa sallam kódà tẹ mọ́ ti ti hajj gan kálukú ọmọ ṣe làbáìka ti ti ẹ̀rí tó bá rẹ̀ kó dákẹ́ kò ń ṣe wípé àwọn èèyàn gbọ́dọ̀ mọ kà á papọ̀ gẹ́gẹ́ bí ó ṣe common lọ́hùn náà tó ṣe pé àwọn èèyàn ó mọ kà á papọ̀ kálukú ọmọ ṣe ti ti náà sàábé tó ṣe pé bóun ṣe mọ́ ń ka tiẹ̀ ní òǹbẹ̀ náà ni tó ṣe pé wọ́n mọ́ ka tiẹ̀ báyìí kò sí tó ṣe wípé anamsọ̀lá asọ́lá ń gẹ́gẹ́ bí jáde rọ̀dọ̀ láàrin bóyá sọ ó ní fọ mínel mùlábí wọ mínel mùkàbí ó ń bẹnu wa ẹni pé làbọ̀ ìkàlà ó ma làbọ̀ ìkàlà ó ń ṣe ó lè bẹnu ẹni tó ṣe pé ó ń ṣe allahu akbar allahu akbar kálukú ń ṣe tó ṣe pé ó bá wù torí pé gbogbo náà ló ní ṣùgbọ́n ká ní kí àwọn èèyàn kí gbogbo wọn kẹjọ mọ ṣe léyìí gẹ́gẹ́ bí nǹkan tí ó gbalẹ̀ kan láwùjọ wa tó dẹ̀ gbalẹ̀ kan láwùjọ àwọn ẹlòmíì náà tó ṣe wípé wọn dúró ti text wọn dúró ti sunna nabi wa muhammad sallallahu alaihi wa sallam eléyìí tí kò sí ẹ̀rí fún ni. so àwọn àfáà tán ní alè kà á sókè àtàwọn tán ní ká mọ káka jẹjẹ àwọn tán ní ká kà á sókè wọn ní kájọ mọ kà á papọ̀ lẹ́ẹ̀kan náà kálukó ka ntòbárẹ̀ ọlọ́run then kíkà yẹn ni kò ń ṣe kíkà tó ṣe wípé yóò wá balẹ̀ kan yóò ìyẹn ìgbóhùnsókè yẹn yóò jẹ́ ìgbóhùnsókè tó ṣe pé ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ wa àbẹ̀yìn tó wà lẹ́gbẹ̀ẹ́ tó wà lẹ́gbẹ̀ẹ́ wa yóò lè mọ gbóhùn wa kò ṣe pé ti gbogbo mọ́ṣáláṣí tó mọ gbóhùn èmi nìkan látara bí mo ṣe ń pariwo sí eléyìí náà kò sí ní ìbámu pẹ̀lú sunna nabawa muhammad sallallahu alayhi wa sallam torí pé ntí ọlọ́run ọba subhanahu wa ta'ala tó sọ òní pé ojú rọ́bọ̀kùn tàdọ́rọ̀ àánú òkúfìà ẹ pé ọlọ́run ọba yín pẹ̀lú ìjì rẹ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹ ṣe é ní nǹkan tó ṣe pé yóò pamọ́ ẹ ní nǹkan tó ṣe pé ìbẹ̀rù yóò wà ń bẹ́ so gẹ́gẹ́ bí àwọn àlàyé tí a ti ṣe tabawo suratul araf verse fifty five ọlọ́wọ́ bá sọ ń pa ẹ̀ níbẹ̀ bá rẹ̀ wo ibi ọwọ́ gbẹ̀yìn ẹ̀ náà ọlọ́wọ́ sọ ń pa bó la ṣe ń ṣe àzíkiri so ìgbóhùnsókè tán sọ kò ń ṣe ìgbóhùnsókè èyí tí yóò gbalẹ̀ kan anabiwa muhammad sallallahu alaihi wa sallam pẹ̀lú àwọn pàdé tí ń lọ́njọ́ kan àwọn pàdé bá pàmẹ́rẹ̀ tí ń ṣe kìíní tó tí wọ́n ń pariwo anabi sọlọ́lá wa sọlọ́m sọ pé irúgbà rú wa láǹ fún sikùn anabi sọlọ́lá sọ ní ẹ yín sòrò fàyínàkùn láti dọ̀ọ́nà àsọ́mà àdìtíkọ́lẹ̀ ń pè fàyínàwó láti dọ̀ọ́nà láti dọ̀ọ́nà àsọ́mà wà láàgáyìbá ẹ pàdé tí bẹ̀rẹ̀ lẹ̀ pọ̀lọ́wọ́ ọba tó jìnà sí ọba tí ó súnmọ́ yín ìnákùn إنما تدعونا سميعا قريبا ẹni tẹ́ ń pè òun náà lọ́ba tí gbọ́ yín ọba tó ṣe pé súnmọ́ yín sami almujiba ọba tó ṣe pé ń gbọ́ yín tí yóò lè jẹ́ pé òun lè ń kí عن وراد مولى المغيرة ابن شعبة قال látọ̀dọ̀ وراد tí ó jẹ́ ẹrú ìkan lára àwọn sábítà masiel mughira bin shu'ba qal ó sọ báyìí pé amla alayya mughira bin shu'ba fi kitabin ila muawiya al-mughira bin shu'ba ìkan lára àwọn sábí ànábi wa muhammad sallallahu alaihi wa sallam ó ní ó pe àpèkọ kan fún un ipe kó mọ ọkọ anna rasulallah isallallahu alayhi wa sallam ipe òjíṣẹ́ ọlọ́wọ́n ọba a máa sọ pé kánà yakulu fi dúbìrì kúlì sọláàtì mọ́kùtùbà ama máa sọ lẹ́yìn gbogbo ìrún ọ̀ràn yàn wípé la ìlàhà ìlàláhu wàdáwù láà ṣàríkà láwù láwù múlùkù wàláwù hàmdù wàwù àlàkùlì ṣe ìkọdír aláhùmmà láàmàníà lima àtọ́ìta la mọ̀ọ́tíyà lima manáta wàlá yẹn fa'udal jajji min kal jajj. ó kọ kìíní yìí ó wá fi ránṣẹ́ sí kan nú àwọn olórí tá a mọ̀ sí muawiya ibn abi sufyan rọ́dí allahu anhu muawiya yìí olórí òun ló sẹ́ndì sí almughira bin shuruba ipe kọ́ fún mi nítorí bá mọ̀ nípa ọ̀rọ̀ anabi wa muhammad sallallahu alaihi wa sallam ọ̀rọ̀ anabi tó ti gbọ́ kọ́ fún mi so sábẹ́lẹ̀ ni yìí náà ìyẹn muawiya yìí almughira bin shuruba sábẹ́ anabi lòun náà tí wọ́n látara pé àwọn sàbí wọn fẹ́ mọ wọ́ọ̀rù ẹ̀sìn wọn fẹ́ mọ lágbọ̀ọ́yé ń pẹ̀ sí tóun ò bá mọ̀ yóò béèrè lọ́wọ́ sàbẹ́ mi tó ṣe pó mọ̀ so ó ní kọ nǹkan tí wọ́n gbọ́n lọ́dọ̀ ànábìsọ̀ aláṣàlám kò kọ́ kò sẹ́ndì ẹ̀ sí mi so ẹni yìí kọ́ ìgbà tó kọ́ tó ó mu fún warad ìyẹn ẹrú rẹ̀ ipe kó mu lọ sí ọ̀dọ̀ olórí ipe ànábìsọ̀ aláṣàlám àmọ̀ ṣe gbólóhùn yìí láìláìláìláhùn wàhádà ọ̀là ṣẹ̀rí kẹláwù له الملك وله الحمد وهو على كل شيء قدير اللهم لا مانع لما أعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد أنا صلى الله عليه وسلم tánà ti bá sálámà gbàrà ní tí ó ṣe òun ni kó ṣe astagfurullah astagfurullah astagfurullah ṣe mẹ́ta tí ó bá ṣe yẹn tán so yóò ṣe àdìkárù yìí òun náà ni láìlá ilàlá wàhálà la ṣerí kẹláwó láwò mulku wa láwò alhamdu wa wa ala kulli shayin qadir allahumma la maniya lima a atoita wa la mu'tiya lima mana'ata wa la yanfa'u dhal jaddi minkal jadd anabi sallallahu alaihi wasallam yóò ṣe léyìí lẹ́yìn tó bá ṣe léyìí tán àwọn àbíkárù mi náà tún bẹ tátùmọ̀ọ́ka tó yẹ pé anabi sallallahu alaihi wasallam a máa ṣe anabi sallallahu alayhi wa sallam àmọ́ ṣe àwọn àdìkárì yẹn ṣẹlẹ̀ yìí ló kọ́kọ́ ṣe kó tó kan à ń ṣe subhanallah alhamdulilah wàlá ilẹ̀ ilọ́lá allahu akbar ẹni wàá bẹ ṣe pọ̀ ẹ ṣe lẹ́yìn ẹyọ ìgbé subhanallah yóò ṣe thirty three alhamdulilah yóò ṣe thirty three láà ilẹ̀ ilọ́lá yóò ṣe thirty three so eléyìí ah, allahu akbar yóò ṣe thirty then yóò dé ládé pẹ̀lú láìlẹ̀ ilẹ̀lá wàhálà ṣẹ̀rí kala wàlàwùl mọ́lk wàlàwùl hamdu ala kulli ṣe nkọ̀dé so yóò fi yẹn dé ládé ọgọ́rùn-ún sẹ́ńtọ́ abẹ́ ṣe báyìí náà ìgbàláyé wa wọn la fi sọ fún wa yìí pé ọ̀nà tánà fi sọ láti fi rẹkọmẹ́ndì kínní yìí ó rẹkọmẹ́ndì àwọn nǹkan tó pọ̀ tó ṣe wípé ó ń sọ fún wa pé wọ́n ń sọ gbogbo ẹ̀ pọ̀ lára tani sọlá san tó rẹkọmẹ́ndì ó sọ fún yẹn kan ó ní látọ̀dọ̀ àná ntakula dúbúra kúlì sọlá ó ní ìrẹ̀ lágbáyá má fi ilẹ̀ láti máa sọ lẹ́yìn irun kọ̀ọ̀kan ipe aláhùnmá àní àlàzíkìríkà wẹ̀ṣúkìríkà wàhùsùn ìbàdàtìkà ìrẹ̀ ọlọ́wọ́ bá ràn mí lọ́wọ́ lórí ìmọ̀ dúpẹ́ ẹ àlàzíkìríkà lórí ìmọ̀ rántí rẹ̀ ràn mí lọ́wọ́ lórí ẹ̀ wàhálà ṣúkúríkà ràn mí lọ́wọ́ láti máa dúpò oore tó ṣe fún mi wàhálùsùn ìbádàtìkà ràn mí lọ́wọ́ láti máa ṣe ìjọsìn dáadáa fún ẹ àrẹ́mísọ́lá sálám ó fi kọ́ ìkan wọn sábẹ̀rẹ̀ fún kó mọ́ sọ so àmọ́ nǹkan míì tó fi kọ́ lómi ní ìrántí ọlọ́wọ́ ọba tó ṣe pé ìgbà tó wọn tó kọ́ lómi ọ̀tọ̀ ni tó kọ́ tó bá wọn kọ́ èyí kálukú àwọn nínú àwọn sábẹ́ yìí kálukú sọ ń tánẹ́tọ̀ tó dẹ̀ túmọ̀ sí pé kò ń ṣe pé gbogbo wọn jọ ń sọ ọ́ pọ̀ lẹ́ẹ̀kan náà òun la fi sọ fún wa pé àwọn àfa tí wọ́n jẹ́ àwọn tí wọ́n dúró ti sunna nabi wa muhammad sallallahu alayhi wa sallam ẹnu wọn kò lórí wípé a kì í sọ àwọn nǹkan yẹn in bó o bá tiẹ̀ sọ jáde ìyẹn ò túmọ̀ sí pé ká máa sọ gẹ́gẹ́ bó ṣe kọ́mọ̀ lọ́dọ̀ àwọn tó kọ́ àwọn ìyànjọ tán láwọn ń ṣe àzíkìrí àmọ́ wọn ń ṣe àsàlátù ṣe pé wọn ò jọ máa sọ pọ̀ ni èyí tí ẹ jọ sọ fún nkálukú láti mọ̀ ọ́ ni tó bá ti di páwọn èèyàn mọ̀ ọ́ kálukú ó tún máa sọ títí ẹ̀ tó wọ́n tún introduce nǹkan míì tẹ́tùjọ́ máa sọ pọ̀ pẹ̀lú àníyàn pa ń wa ni kò ń ṣàníyàn pa ń ṣèjọsìn nǹkan kan papọ̀ tá a bá ń ṣe pẹ̀lú àníyàn pa ń wa eléyìí ó yàtọ̀ fún pé à ń ṣe ìjọsìn nísìnyí àwọn ọmọ kéékèèké à ń kọ́ wọn ní kúránì wọ́n jọ ń kà á pọ̀ àníyàn wo ni sáníyàn pánṣáàdúà ni àbí àníyàn wípé a fi ń kọ́ wọn tó ẹ pàníyàn pa fi ń kọ́ wọn ni kò sí problem pẹ̀lú yẹn tí wọ́n tẹ pàníyàn pé wọ́n ń ṣàdúà ni eré ìbídíà ni eré ìbídíà ni so ló fi jẹ́ wípé àwọn nǹkan wọ̀nyí a ní láti understand rẹ̀ náà kí ni túmọ̀ tí a ní tọ́lá tó ẹ mọ́ sọ lẹ́yìn rí ìpè láìla ìlàláhu wàhdáhu kò sí ọba kan tó yẹ ká ṣe ìjọsìn fún àyàfi òun nìkan láṣẹ rí ìkàlà oko ní orogún lẹ́wọ̀n mọ́lùkù òun ló ní gbogbo tó ń jọ́lá látara ẹ̀dí tí fún ẹni tó bá wù wọ̀lẹ́wọ̀n hamdu òun lọ́ba tó ṣe gbóni gbogbo tó jọ́pẹ́ bí ẹ̀ka bá ṣe wá lóore ọlọ́wọ́n ọba ló lọ pé yẹn gangan bá a bá dúpẹ́ fóun òun náà tún gbọ́dọ̀ dúpẹ́ fọ́lọ́ gbogbo tó ń jẹ́ ọpẹ́ ọlọ́wọ́n ọba lónìí wọ́n wọ alákùnrin ṣe nǹkan ní ọba tó ṣe ewu náà lọ́ba tó ṣe pé ó ní kápá lórí gbogbo nǹkan nítọ́lọ́n bá fẹ́ ṣe kò sí tí ò lágbára lórí ẹ̀ àfi tí ò bá wù ṣe lókù. aláhùnmọ̀ ẹ̀rọ mẹ́ni á ilẹ̀ máa àtọ̀ ìta ìrọ̀ ọlọ́wọ́ bá wò kò sí ẹni tó lè hàn náà nǹkan tó bá fún wọn láàmẹ́ni alìmọ̀ àtọ̀ ìta kò sí ẹni tó lè hàn náà tó bá fẹ́ fún ni ẹ̀tọ́lọ́wọ́ fẹ́ gbé sí ipò kan báyẹn bá láwọn ò ní gbé sípò yẹn kò pọ́síbù torí pé n tó ti ń bẹ ní àkọlé ọlọ́wọ́n ọba òun ni kóhun ọlọ́wọ́n fẹ́ fún ní nǹkan yẹn láàmà ní àlìmọ́ àkọ́ ìta kò sẹ́ni tó lè hàn náà ń kílò ọlọ́wọ́n bá fẹ́ fún yẹn wọ̀lẹ̀ àmọ́ òfin àlìmọ́ àkọ́ ìta kò rẹ̀ sẹ́ni tó lè fún ni ní nǹkan tí ọlọ́wọ́n ò bá fẹ́ fún ni ló jẹ́ pé kálukú wa gbọ́rọ̀ ẹ̀ra wa lẹ̀ wájú ọlọ́run ọba àwọn aláṣẹ báyìí fún aláṣẹ báyìí fún ta ló ṣe bẹ́ẹ̀ fún wọ lẹ́yìn ṣe báyìí tó ló ṣe báyìí fún ni ó wu ọlọ́run ọba ó ń bẹ nínú èròǹgbà ọlọ́run ọba pé nǹkan yẹn ó rí ṣe ni àmọ́ ẹni tó ń gbèrò pé òun fẹ́ ṣe nǹkan fún yàn tọ́lọ́run ọba ó kò sọ́nà ń bẹ kò sọ́nà ń bẹ náà ni kò síbi tó lè lọ ọtán ti lè ní nǹkan nǹkan yẹn ni yóò gba ṣíṣe ẹni tó bá lóun lé ipò kan nínú ipò ìjọba tọ́lọ́n bá ní kò ní débẹ̀ kí gbogbo ìlú yìí ní kí gbogbo aparapọ̀ pé àní yóò débẹ̀ ni tọ́lọ́n bá ti ní kò ní débẹ̀ kò ní débẹ̀ náà ni ẹni tó gbọ́ wáyé sọ pé kò ní débẹ̀ tọ́lọ́n bá ní yóò débẹ̀ yóò débẹ̀ náà ni kò sí tó lè ṣe yóò débẹ̀ náà ni. bí ìtàn fọ̀rọ̀ àwọn tí a sọ fún wa ní àná ìgbà tọ́lọ́n bá ti ní òun ni ó tọ́ gbogbo àṣẹ wípé gbogbo ọmọ keke tán bá bí lọ́kùnrin ma máa pa wọ́n ọlọ́run ọba subhan òun náà ló gbàṣẹ yẹn kalẹ̀ òun náà ló lẹ̀ lọ́mọ yìí àwọn ni torí pé ntọ́lọ́wọ́n ọba tó fẹ́ ọba òun ni ọmọ yẹn oúnjẹ wọn ni kó jẹ dàgbà muhammad sallallahu alaihi wa sallam rẹ̀ rẹ̀ ńlẹ̀ ń kò sẹ́ni tó lè hàn náà tí ọlọ́run wa bẹ́ fún ni wọ̀lá mọ́ọ̀tì yẹn lè máa àkọ́ ìtì bẹ́ẹ̀ ni kò sẹ́ni tó lè fún ni ní nǹkan tó ṣe ìpèrè ọlọ́run ọba tó bá fẹ́ràn náà. sọlọ́mi jẹ́ wípé tá a bá ké pe nǹkan kan gbà tá a bá ń wá nǹkan ọlọ́run ní ká ké pe má korúkọ àlùjẹ̀nu má korúkọ ra wà níyà kan má korúkọ màláìkà kan má korúkọ ànábì kan ké pe ọlọ́run ọba eléyìí tí anabi sọlọ́ asọ́làm tó sọ fún abdullahi bin abbas rọ̀dọ̀lọ́ àánú ó ní agolami ìfadìlá àfadìkè ìfadìlá tẹ̀jídó tujak ó ní lọ́mọ yìí òfin ọlọ́wọ́ bá dọ̀wọ́ ẹ ṣé òfin ọlọ́wọ́ bá ọlọ́wọ́ bó máa bẹ pẹ̀lú ẹ ó wá ń sọ fún ìpè fàyílá sàǹtà fàṣẹ́ǹdìlá fàyílá sàǹtà fàṣàlìlá tó bá fẹ́ tọrọ nǹkan tọrọ lọ́wọ́ ọlọ́run ọlọ́run ṣe báyìí fún mi tọrọ lọ́ọ̀lọ́hún wá ṣe nírọ̀rùn ẹni tí ó gbé nǹkan ẹ̀ wá fún ẹ. fàyẹ̀dà sáńtà tó bá dẹ̀ ń wá ràn lọ́wọ́ fọ́sítẹ́ǹ bí ńlá wá ràn lọ́wọ́ pẹ̀lú ọlọ́run ọba. dẹ́lọ́mà anẹ́lú mọ́tẹ́lá wíṣítẹ́mọ̀rù aláyẹn fọ́ọ̀rùkà bí ṣéyìn lẹ́mìíyàn fọ́ọ̀rùkà ilẹ̀ bí ṣéyìn kọ́tàbà ulọ́ọ̀lá tí gbogbo ẹ̀ bá láwọn fẹ́ dẹ lọ́lá àwọn fẹ́ ṣe ìyanu kan fún ẹ àwọn fẹ́ ṣàpẹ́lẹ́ kan fún ẹ wọn lápẹ́lẹ́ kan tán lè ṣe lọ́wọ́ ntọ́lọ́wọ́n bá ti kọ fún ẹ náà ni bẹ́ẹ̀ ni tamakojọ alanyaduruka ikpana fẹ́ ni ẹ lára lanyaduruka ilẹ̀ ibiṣẹ́ nǹkan kàtàbà wùláhù àlẹ́kì wọn ní ìra àkàtà lè ṣe pin tọ́nà ọba ti kọ fún ẹ náà ni òun ni tí ó bẹ nínú nira bí mùsùlùmí ṣe ń juwọ́ ju sẹ́lẹ̀ fún ọlọ́wọ́ bá ni àdánwò kan ba ìyẹn òní ní kó wá lórí aláwo ìyẹn òní kó gba chọ́ọ̀chì lọ ìyẹn òní kó gbalẹ́ àpò ológun lọ yóò ké pọ̀ lọ́wọ́ ọba kó gbé àdánwò yẹn kúrò tó bá lè jẹ́ pé nǹkan tó ṣe yí pé iṣẹ́ àwọn dókítọ̀ ni ọlọ́wọ́ bá fún un níyọ̀ǹda láti ṣe ṣùgbọ́n à ń ṣe eléyìí àwọn kíní ẹ̀yọ́nú àgbà gbogbo àwọn nǹkan wọ̀nyí gbogbo eléyìí ẹ̀bọ ni wọ́n tí a gbọ́dọ̀ mọ bá mùsùlùmí ń bẹ ẹni tí òun ṣe mùsùlùmí tó máa ń ṣe léyìí ó tún ṣe gbọ́ ìpékebè lílo ń tẹ́lẹ̀ gbọ́wọ́ tó pẹ̀rẹ̀ mùsùlùmí tó yẹ pé wọn náà ló ń da gbogbo ẹ̀ papọ̀ mọ́ra wọn eléyìí ẹ̀bọ ni farabuwa muhammadu sallallahu alaihi wa sallam ni wàlá yẹn fàcú zaljaddi min kaljaddu anabi ni ẹni tó ní òun lọ́la òun lówó lòun àwọn bọ́lá ni àwọn bá kínní kẹ́ni gbogbo nìyẹn ni kò lè wúlò fún níwájú rẹ ọlọ́wọ́n ọba kò lè wúlò fún níwájú rẹ ọlọ́wọ́n ọba olóńjẹ́ gbogbo tó bá ní ọlọ́wọ́ bó ní máa sọ̀rọ̀ kí wọ́n náà lo lópinion ọlọ́wọ́ bó ní máa sọ̀rọ̀ kó lo lópinion rẹ́rẹ́ ńlẹ̀ torí pé wọ́n gan fún rẹ̀ talẹ́ntó ni ẹ́ kí ló kójọ tó ń jọ ẹ́ lójú wàlá yà ń fa òdàlìjẹ́ di mi kẹlìjẹ́ anábì ní ìrì ọlọ́wọ́ bá ẹni tó lóun ní owó òun níyì òun ní gbogbo ẹ̀ owó rẹ̀ iye rẹ̀ kò lè gbàálẹ̀ ńwájú ọlọ́wọ́ ثم وقت بعد ذلك على معاوية فسمعت يامر الناس بذلك أني تي يقبار أيوة أني هو على صدر معاوية يولوني أولي كي أتي قاعوين كي ما صو لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد على كل شيء قدير اللهم لا مانع لما أعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد òun rí bó ti kọ́ wọn pé kán máa sọ ṣẹlẹ̀ yìí òun ni ó fi jẹ́ pé àwọn tí wọ́n ní ẹ wọ́n bá sálámà wọn ń ṣàdúà a mọ̀ pé ìsọkúsọ ọ̀rọ̀ ni ọ̀rọ̀ tó dẹ̀ jìnà sí òdodo ni ẹni tó ní wọn ń ṣàdúà ńgbà tán bá sálámà tán àbí wọn ń ṣàdúà nínú mọ́ṣáláṣí tiwọn eléyìí tá a sọ yìí ṣe é pè ní ìtí ànábọ̀ muhammad sallallahu alaihi wa sallam ti a máa ṣe lélẹ́yìí kò ṣe pé kò sálámọ̀ tán kò tẹnubọ sọ̀rọ̀tìlù fati tẹ́ẹ̀sì wo ló gbé yẹn kalẹ̀ pé tó o bá ti kírun tán kó kó mọ ka sọ̀rọ̀tìlù fati ni tẹ́ẹ̀sì wo ló gbé kalẹ̀ ìlú sọ̀rọ̀ bukari ló wà ní sọ̀rọ̀ muslim ni o inú alukurani ló wà o bolówó àyíkú tó o bá ti sálámọ̀ tán kó ka sọ̀rọ̀tìlù fati ẹ̀ lè rí inú tíra kankan torí pé sọ̀rọ̀tìlù fati gan fúnra ẹ̀ nìyí kò wá sáyé àbí lẹ́yìn nǹkan bíi one thousand two hundred years lẹ́yìn ikú anabi sallallahu alayhi wa sallam a ṣe wá fi àwọn nǹkan tó ń bẹ nu tírẹ̀sìn wa a wà á fi yẹn lẹ̀ a máa lé nǹkan tí o ti nu tírẹ̀sìn wa eléyìí n tó kílẹ̀ ni sàbẹ̀ anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam ó bèè lọ sàbẹ̀ mi ìpè kí ló kọ́ mi nínú àwọn nǹkan tó gbọ́ lẹ́nu anabi sallallahu alayhi wa sallam ó lára nǹkan tí mo gbọ́ lẹ́nu anabi sallallahu alayhi wa sallam ó ní pé a máa ṣe láàyè ilàlá wàhídáwò la wa اللهم لا مانع لما أعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد كن ببطن صلى الله عليه وسلم شلي كن يوم كصلاة الفاتحة olùkọ́ jẹ́ pé a mọ bí àwọn èèyàn ṣe jìnnà sí ẹ̀sìn tó ẹ̀fẹ́ bẹ̀rẹ̀ ìjókòó nípa ọ̀rọ̀ ẹ̀sìn tó láti fà á sílẹ̀ ká tẹ́ẹ̀sì wo ló gbé kalẹ̀ ẹni tí ò bá tọ́ bá wọn kà á bẹ́ẹ̀ ni wọ́n bìlíìbù pé ẹni ìyẹn aláṣejù ni sára aláṣejù ẹni tó gbé nǹkan tó ṣe pé kò sínú tẹ́ẹ̀sì kò sínú ẹ̀sìn àwa mùsùlùmí ẹ̀ àfi lẹ́yìn nǹkan bíi one thousand two hundred years tó tó gbé wá ṣóhun lẹni tó ń ṣàṣejù nú ẹ̀sìn ní abẹni tó ṣe pé ntí anábọ̀wá muhammad sallallahu alayhi wa sallam tó gbé kalẹ̀ bí wọn bá ń bẹ láyé máa bèèrè lọ́yìn mọ́ tó ń jẹ́ sọ̀lá lóhùn rí èyí tó imam malik rahmanulahu ta'ala ó ti kún sí over one thousand years ni imam shafi òun náà ti kún sí close to one thousand years ni àbí close, uh, close, close to one thousand two hundred years ló fẹ́ sọ òun ni àwọn mọ́mù yìí ó ti kú so wọn mọ gbogbo àwọn nǹkan wọ̀nyí bẹ́ẹ̀ ló jẹ́ kí ẹni tó pèrè mùsùlùmí gbọ́dọ̀ juwọ́lẹ̀ fún tó ń bẹ́ẹ̀ nu tíra ẹ̀sìn yàtọ̀ fún táwọn èèyàn kan ń gbélé ẹ̀rọ fúnra wọn tí ń kálukú ń fi ọpọlọ eléyà ń sọ fún wa nítorí ká lè mẹ ìsìn wa ni ká máa fi sọ àwọn ìròyìn tó ṣe pé kò ń sáré tí wọ́n lè mọ́sọ̀láàdì fati ẹni tó gbé ka ẹ̀wọ̀n wáṣẹ ọ̀kan ó ṣe di ẹni tó ṣe kùránì six thousand times kí ẹni lára tó pọ̀ tó báyìí lànà bí ó sọ fáwọn sàbẹ̀ rẹ̀ kó tó kú ṣé yóò ní sọ pé bí jàǹbá àwọn six thousand times ẹni àwa ni ẹ̀jẹ̀ ká filẹ̀ bẹ́ẹ̀ a lè fi irú nǹkan nle lẹ̀ because nísìnyí bèrọ àwọn èèyàn tọ́látù ibrahim yàtọ̀ ẹ̀ka mọ̀ ṣe lẹ́yìn irun sanami sọlá asọlámkà fún àwọn sàábẹ̀ rẹ̀ bẹ́ẹ̀ bá kó ọgọ́rùn mùsùlùmí jọ fi rí méjì tó lè ka tọ́látù ibrahim yà yìí ṣùgbọ́n ẹni kó ka tọ́látù fati yóò ka ibi tí àìmọ̀ kan tó dé nìyí kọ́lọ́mọba ta'ala kí ó sábẹ́ yìí ni lára ń tánà sọ lọ́wọ́ sọ́nà máa túmọ̀ ọkọ wọn kànáà yẹn hàn kílì wọ́n kọ́l ó ní àdéhùn sọ lọ́wọ́ sọ́nà àmọ́ ọkọ̀ fáwọn ń pa wọ́n ní wọ́n pé wọ́n ní wọ́n pé ṣàtúgbọ̀n nǹkan tó tún sọ ń sìn ṣàtúgbọ̀n nǹkan tó tún wí wọ́n ní wọ́n pé àdéhùn sọ lọ́wọ́ sọ́nà àmọ́ pélé fún wa hàn kílì wọ́n أو كذبا أن يحدث بكل ما سمع o ti tó fún ka pe ni o kuro to ogun to ba ti gbo òun ló máa ń ọlọ́run bá ní ìjọ àkùnfọ́ àti kùnbínábà ìfọ́tàbà ìyanu téèyàn téèyàn náà bá kẹ́sìn tẹ́ mọ̀ pé ẹni yìí ni ẹni tí ò dúró ni ọ̀rọ̀ ẹ̀sìn ò lógún tó bá gbé information kan wá fún yín ọlọ́ni ìyanu ọlọ́ni ẹ̀ scrutinize bí mùsùlùmí ṣe máa ń wù tó àmọye àwọn irọ́ táwọn èèyàn ti pamọ́ islam wọ́n yìí láwọn mùsùlùmí náà ṣe kíníkà wọn kíníkà náà ṣe kíníkà bó ló ti ká tó wọ ẹ mo kànú kanu nítorí musulmi mùsùlùmí ló gbé kalẹ̀ yóò wá rí láì lé lórí yóò lè mọ di pépà pọ́ǹchì máa ra káàkiri ni ẹni tó dẹ̀ ń gbé gbogbo eléyìí káàkiri ni ẹni kó ka ojú ewé kan náà alukurani ni kò mọ́ ká ṣùgbọ́n ẹni tí ó mọ̀ fi ṣe evidence káàkiri òun náà ni kí àwọn ọ̀tẹ́ ẹ̀sìn ìyẹn ni evidence gbogbo tó ń ṣe so islam ó pọ̀ fún wọn gbogbo alkil wa kọ́ọ̀lù wọ́n ní wọ́n pé ìta àbàsọ kárí pé nǹkan ta confam ni bó bá dẹ̀ fẹ́ sọ nǹkan tó confam ń pẹ́ rí i pé òun sọ nísọgbẹ́ni pé oògùn òṣù òun pa nǹkan yẹn ṣùgbọ́n pé wọ́n sọ authoritatively kí gbígbẹ́ni pé bó ṣe rí nìyẹn eléyìí tó léwu ni wọ́n ìdọ́ àtìlmọ́lì kọ́lá náà sọ láàtà tó mọ̀ kọ̀ọ̀kan à ń pa ìmọ̀ náwó àpà kí là ń pè ní ìnáwó àpà òun náà ni gbogbo tá a bá ti ná síbi nǹkan tó ṣe wípé ìbálẹ́jọ́ aburú ni ó jẹ́ fún wa wájú ọlọ́wọ́ ọba èyàn ń pẹ̀rẹ̀ mùsùlùmí kó mọ spọ́nsọ̀ àwọn olórin èyàn ń pẹ̀rẹ̀ mùsùlùmí kó ṣe wípé kó mọ ọrọ̀tí fáwọn èèyàn torí pé ọlọ́wọ́ subhana wa ta'ani kulu wa shirabu ọlọ́ni ẹ jẹ́ mu wàlá tún sírífù nánà àpà iná apani gbogbo tó o bá ti ná tó ṣe pé bó o ṣe ń na ìbálẹ́jọ aburú ló ń jẹ́ fún ẹ níjọ́ ń gbé ní alkeama eléyìí náà ń pè ní iná apà ẹlẹ́ni tó pè rẹ̀ ó lè jẹ́ bàbá àdínì òun yóò gbowó kalẹ̀ táwọn yóò fi mọ̀ ṣe kánífà owó tó ná láti lè fi ṣe celebration àbí láti lè fi ṣe kíní ìyókù padà iná apani torí pé bídíà ni tó ná yẹn ìbálẹ́jọ abúlé ni ó jẹ́ níwájú ọlọ́wọ́n bá tó bá jọ ń gbé ní alkiyama so mùsùlùmí ò náwó síbi tí ó bá ti jẹ́ṣẹ̀ fún gbogbo tá a bá ná síbi tí ó jẹ́ṣẹ̀ fún wa ìdán àtúntàn iná apani gbogbo tó bá ná síbi nǹkan tó ṣe wípé àjẹjù ni nítorí o bá lè jẹ òun ni ó rà tó bá ti di pé òun ra nǹkan tí wọn náà ò lè jẹ ó ti dì náà pa ẹlòmí lè lóun ṣòde yóò wá ra oríṣiríṣi tó yẹ pé ó bá dijọ́ kejì yẹn wà á rí gbogbo ẹ̀ tí ó kàn rí yànmọ̀yànmọ̀ ńlẹ̀ tó yẹ pé wọ́n kàn wéṣì oúnjẹ lọ iná apani mùsùlùmí gbọ́dọ̀ mọ wo ní tó wọn á jẹ ní tó lè jẹ ní o jẹ mọ́mọ́ náà ti al bákan náà ìbéèrè tó ṣe wípé ó pọ̀ jù àwọn ìbéèrè ìbéèrè tí wúlò. àwọn ìbéèrè tí ó wúlò bákan náà àti ìmọ̀ tọrọ mùsùlùmí ò ń ṣàtọrọ jẹ kó máa tọrọ jẹ tí ó bá ń ṣe pé nǹkan ó nẹ́sẹ̀sìrì láti lè tọrọ ìmọ̀ tọrọ jẹ ìmọ̀ tọrọ bára èyíkéyìí ó kọ́mọ̀ láàrin àwọn haúsá ìyẹn tako ìsìláàmù anabi sọlọ́lá asọ́lá ń tako gboru nǹkan báyẹn ká máa lọ tọrọ ìyẹn ká wá báyẹn sọlọ́lá asọ́lá ó ń tọrọ anamisọ lọ́wọ́ ikpe sọ fún yín pé kéèyàn kan nu yín yìí kó mú kó igi kó máa ta ó lóore fún ju pé kó máa tọrọ àwọn èèyàn àpọ̀wọ̀ ọmọ náà rú àwọn èèyàn fún àbí wọn fún ti humilétí ara ẹ̀ pẹ̀lú pé ń tọrọ jálómi nìyẹn kan ni ó ṣe ń gbé nǹkan eléyìí ni ó tako islam bákan náà ìmọ̀ béèrè àwọn ìbéèrè àbẹ̀jù tó ṣe wípé kò wúlò gbogbo ìbéèrè tó bá ti ń bèèrè pé kò ń ṣe àníyàn rẹ ni o fẹ́ fi mọ̀ ń pọ̀ ọ̀rọ̀ ẹ̀sìn àníyàn rẹ ni o fẹ́ fi tako ẹni tó ń béè lọ rẹ̀ àbí láti lè fi tako òdodo ìbéèrè tí ó dání. anabi sallallahu asalam wakana yẹn náà nùrùkú umahat anabi fún wa tó bá yẹ kó o ṣe síyá rẹ ní ti dáadáa ṣe ọ̀ràn yẹn ní <coughs> òní ìyá wa ká tọ́jú àwọn òbí wa ọmọ tó ṣe pé ó ń ṣe òbí rẹ̀ irú ọmọ bẹ́ẹ̀ lára àwọn ọmọ tí wọ́n ń ṣe ẹ̀ṣẹ̀ ńlá ni bẹ́ẹ̀ nú àwọn ọmọ tí ò ní wọ àlùjọ́nà láì jìyà ni ṣùgbọ́n eléyìí tá à sọ òní tí yẹ ò bá pa aláṣẹ tó takò tọ́lọ́hún o tí a bá pa á láṣẹ tó takotọ lọ́hùn anabi sallallahu alayhi wa sallam ó ní la tọ́cata ilà fi ma'aruf ìnáma tọ́ca fi ma'aruf ibi tí èèyàn ti máa ń tẹ̀lé èèyàn ó ní níbi ma'aruf níbi nǹkan tí ó bá jẹ́ nǹkan dáadáa nítorí bá ti takò ẹ̀sìn eléyìí ní ìsìláàmù ó bákan náà wàwá bilbanat àti anabi sọlá asánkọ fún wa níbi ìmọ̀ lọ sí ọmọ lóye àwọn lárúbáwá àṣà wọn ò ní pé wọ́n máa ń bẹ̀rù òṣì wọ́n bá ti bímọ obìnrin báyìí wọ́n á wò pé bùkátà eléyìí àwọn ó tọ̀ táwọn bá tọ̀ tán yóò kúrò nu fámílì àwọn yóò mọ̀ lọ jẹ́ orúkọ míì tòtòrí náà wọ́n bá ti bímọ obìnrin ọgọ́rọ́ wọn níta máa ń ṣe òní pọ́nmọ́ lọ ń bomọ́ ẹ lóye wó lọ sí sírètì ni ọlọ́run fi sọ fún wa ní alukoran ọlọ́run wa ìzà bushra àdúgbò bilhunsa zọ́láwájú musuwadan wa wọ kazeem ọlọ́run ní tí ìyàwó ìkànnì wọn bá bímọ àtàwọn ní kíló bí ọba ti sọ fún kóbìnrin ìyàwó rẹ bí ọlọ́run ní zọ́láwájú musuwadan ẹsẹ̀kẹsẹ̀ ẹ̀rí tójú rẹ̀ ó dúdú wa wa wọ kazeem ìbànújẹ́ ó bò dáru yẹtàwárà mìnàlkọ́ọ̀mù yóò máa tapamọ́ fáwọn èèyàn ọlọ́ni àyìnsíkù aláhùn yóò máa lọ rò ó ṣé kò ń gbọmọ yìí bẹ́ẹ̀ ni àmìyàdú sọ fìtòrọ̀ àbí kò ń ṣe báwọn yòókù ṣe máa ń ṣe kó ń lọ bò mọ́lẹ̀ ìṣe wọn nìyẹn látara pé kí ni wọ́n ò páwọn náwó lé lórí yóò wá kúrò ní fámílì àwọn lónìí ọmọbìnrin tó ń ṣẹ́yún àmọ́yé mùsùlùmí ọmọbìnrin tó ń ṣẹ́yún òun àkọ́kọ́ rẹ̀ wọ́n ní unwanted pregnancy lélẹ́yìí unwanted pregnancy owó táwọn oyún táwọn èèyàn kan wá káàkiri tí wọn ti rí ọlọ́run wá ṣe é fẹ́yìn oní unwanted pregnancy ọlọ́run sọ pé wáyé ìdánimọ̀ owó dàtú sí ilá àwọn ọmọ tó ń bò mọ́lẹ̀ lóye ọlọ́run yàrá máa béèrè lọ pé bí ayé ìdánimọ̀ ń kùtìlà ẹ̀ṣẹ̀ wo lẹ́ṣẹ̀ tó fi lọ pa yín gbogbo ohun tí ó bá jẹ́ oyún ní ṣíṣe èèwọ̀ ni lónìí àwọn ọmọ mùsùlùmí náà yóò pé agídí lẹ́ẹ̀ fi rí bíi márùn-ún tó ṣe pé ńgbà tí ó lóun lọ́kọ ó lọ́kọ pẹ̀lú pé wá tọrọ ẹ̀ ń lè bàbá ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ ni à ń kíra wa mọ́lẹ̀ eléyìí ni tó kọ́mọ̀ láàrin wọn yóò rẹ̀ kún lóyún lẹ́yìn ìgbà yẹn ìyá àti bàbá wa rán fìlà wọ́n rán gèlè wọ́n lọ́ọ́ máa wọn ó fẹ́ ṣe wẹ́dìn ọmọ àwọn fẹ́ ṣe ìyàwó ọmọ tó yẹ dádùbúlẹ̀ kẹ ṣe ẹgbàá fún eléyìí ká fi ọ̀rọ̀ wípé ó takò ẹ̀sìn lẹ̀ ó takò àṣà yorùbá gan táwa náà bá ń lẹ̀ ọmọ tó bá lóyún síwájú kan tó tọrọ rẹ̀ ńlẹ̀ yorùbá ọmọ yẹn bí ìgbà tó ṣe pé ó jẹ́ outcast ni ojú ìyẹpẹrẹ náà máa fi ń wo àwọn ẹbí irú àwọn ọmọ bẹ́ẹ̀ níta bá ń yorùbá wa lélẹ́yìn ṣùgbọ́n nísìnyí àwọn òyìnbó wọ́n ti da gbogbo ẹ̀rú fún wa wọ́n ní age of consent wà ọmọ nílẹ̀ nínú àwọn ìlú kan ní amẹ́ríkà ọmọ obìnrin tó bá wọ́n bá kì mọ́lẹ̀ lọ́mọ ọdún méjìlá tán kì mọ́lẹ̀ lókùnbà tó bá sọ pé òun lòun yọ̀ǹda fẹ́ni tó kì òun mọ́lẹ̀ kò sí ẹjọ́ torí pé ó ti dé age of consent ó ti dé age tóun náà lè sọ pé mo fẹ́ bọ́kùnrin láṣepọ̀ àwọn òbí rẹ̀ ò lè sọ fún pé káì torí pé ráìtì ẹ̀ ni láhàlàwàlà kú wọ́ta ilẹ̀ ìjọba orí ráìtì ọmọ ọdún méjìlá ni pé tó bá lóun fẹ́ bọ́kùnrin láṣepọ̀ ó sí kó ṣe fẹ́ wọn o tí wọ́n tọrọ wọn kọ́ tí tọrọ ara so eléyìí n tó yẹ kí tó yẹ kí àwa mùsùlùmí ká tún wòye sí wà bù zina ọlọ́ni ẹ̀ má zina ìnáwó fún tán wọ́n sọ àṣẹbìrà ọlọ́ni ọ̀nà burúkú ìwà àbàjẹ́ ni ọ̀nà burúkú ni ẹ má súnmọ́ pẹ́ ṣe àmọ́ yóò bí tí ju àti ẹni kó máa tẹ̀ lókùnrin ó máa ẹ̀ńkọ́rẹ́jọ ọmọbìnrin báwo ni ọkùnrin ń wá ọ wálé ni ọkùnrin ń wá wálé tó bá fẹ́ lọ́kọ bí bá kó lọ́kọ jẹ́ kó kò sí nǹkan tó burú mi ń lọ ó ni kò ń ṣẹ̀ṣẹ̀ torí pọ́ yẹn bí ò lọ́kọ ń gbà yẹn náà yóò mọ̀ lọ ṣe zìnà kí láǹfààní ọmọ tó ṣe kó ṣẹ́yún bíi mẹ́wàá ṣíwájú kó tó wá máa ìyàwó tó ti di ajá àgboro tó ti dànfààní àdúgbò ọkọ̀ tó wá fẹ́ lẹ́yìn bí oyún bíi mẹ́wàá tó ti ṣẹ́ yóò wá lórí ìyàwó gidi fẹ́ àwa lọ máa lè àti gbogbo ẹ̀ pọ̀ láwùjọ. sọ̀nẹ́gbọ̀n muhammed sọlá asọ́lám ó lòdì sí ìmọ̀ sin ọmọ kálá ń ṣe oyún wọ̀mọ́nì wọ art àti gbogbo àwọn nǹkan tó ṣe yí pé ó bá jẹ́ àwọn nǹkan tí ó tako islam gbogbo àwọn nǹkan wọ̀nyí ètí a gbọ́dọ̀ jìnà sí òun ni gbogbo àwọn nǹkan wọ̀nyí so bí àwọn sáájú anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam bí wọ́n ṣe máa ń kọ àwọn ìwà àbàjẹ́ látara pé àwọn náà gbọ́ lẹ́nu anábíwá muhammad sallallahu alayhi wa sallam wọn àdẹ implement ẹ̀ àwọn olórí wọn wọn implement ẹ̀ lé wọn lórí abẹ́lẹ́ wọn subhanahu wa ta'ala kì í olówó fún ní agbóyin pa ẹ̀sìn rẹ̀ subhanaka lahumma bihamdi kasharan la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk wasalaamu alaykum wa rahmatullahi wa barakatuh.